صلى الله عليه وسلم عند الله سبحانه وتعالى قضاء يونس وأصحابه أجل ظاهرين لكلمة الله أتعلم تسمع الكريم ونأتي بجوز من القيامة إنتي يا مصربانيني إن شاء الله تعالى انه كتباتني وانني التحضير من صد الرسول صلى الله عليه وسلم وانني الصوني لارا كون بي ìbú ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé Allah subhanahu wa ta'ala ó ṣe ní òjíṣẹ́ ó lè ṣe ní ìwọ̀ ìwọ̀ tó tóbi lórí wa ipé kí a bọ̀wọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ẹni àpọ́lé ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni kí Allah subhanahu tóun gangan tó ń sàpọ́nlé ẹ̀ òun ni Allah subhanahu wa ta'ala eléyìí ni ló fa sábàbí nípa pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀rí láti bí last week àmọ́ jíjára ìrìn rẹ̀ ó tún dájú àtọ̀rẹ̀ pọ́lẹ̀ ṣẹlẹ̀ ni àwọn onímọ̀ ti kọ àkọsílẹ̀ lórí kíni o lórí àwọn ìwọ̀ owó lágbọ́dọ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gà ti sọ síwájú ẹ̀rí ayal Kùránì ló lámọ́lẹ̀ ipẹ́ mọ́ gbẹ̀rì yìí tó bí ẹni àpọ́nlé ni àdìsí wá wá jantirẹrẹ ìbálò láàrin àwọn sọ̀hábà ọlọ́run tún wá dà níbi pẹ̀lú iṣẹ́ tó ṣe ní ẹ̀rí àwọn kèfèrí gan-an tí wọ́n bá fẹ́ sòdodo nídẹ̀ẹ́dẹ́nu tó sòdodo bẹ́ẹ̀ ife ẹni inú àwọn ẹni pàtàkì lágbàáyé tí ò ṣe fọwọ́ rọ́ sọ́yìn nọ́mbà wán lànàbí gbé lọ́dọ̀ àwọn kèfèrí ẹ àwọn tí wọ́n fi reality pàápàá nǹkan tí wọ́n fi sọ̀rọ̀ nìyẹn so yàtọ̀ fáwọn tó yẹ pé kéta ìbínú ẹni èṣù ó ti kó sí wọn lẹ́mìí ó ti yé nǹkan kíkan sí wọn lọ́pọlọ àwọn èèyàn ẹlẹ́rìí pé wọ́n máa sọ̀sọ́kúsọ sáà nígbà Muhammad sallallahu alaihi wasallam àbí wọ́n máa wí kú isa níbi Muhammad sallallahu alaihi wasallam fún di eléyìí a tún máa wá sọ fáwọn mùsùlùmí àwọn tí yẹn bá ṣe nǹkan yìí olùdájọ́ wo níbẹ̀ fún ká lọ ọmọ lámọ̀dájú ká dẹ̀bọ̀ fọ́nká láwùjọ torí pé sharia Islam kò síbi tí ò ṣe mú yangàn kò dẹ̀ síbi tí ò ṣe mú rú ẹ̀ wá kò sí nǹkan kan tí èèyàn lè gbé síwájú kèfèrí pé bẹ́ẹ̀ sì ti wá ṣe sọ́ọ̀nì ìtẹ́sìn ti wá sọ tá a bá fi rinlẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ sì wá ṣe gbé wá nìyẹn kí wọ́n jọ pé ká máa wíwú kú yìí nípa Islam nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹni tó gbọ́ àníbà Muhammad sallallahu alaihi wa sallam èyí wù Deborah tó dé sọ pé bá níbi ṣe jẹ́ ní láburú tí ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kọ́ṣán rẹ̀ kò gbọ́ tí ti fi pa wọ́n wá pa wọ́n dáná sun ṣe tó ṣe yẹn àbí tí wọ́n ṣe fún yẹn láwa káàánú débi pé ti ń jẹ́ òdodo lọ́dọ̀ àwa mùsùlùmí àwa ní sọ́ọ́mọ́ kálá abadan ìdí jẹ́ òdodo lọ́dọ̀ àwa mùsùlùmí òun ni pé ànábì Muhammad sallallahu alaihi wasallam mọ́kàn ni àìbébẹ́ àìfẹnu àtẹ́lú kèfèrí ọ̀gbọ́dọ̀ dánwò tó bá dánwò yọ bí mùsùlùmí bá dán wò yóò jẹ ìyà ikú nìdíyẹ lẹ́sàn ẹ̀ṣẹ̀ náà ẹ̀yọ̀ gbọ́dọ̀ bú ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ́sù bá ń ta wọ́n èèyàn fẹ́lẹ́fẹ́lẹ́ ibi tí ò gbọ́dọ̀ ta sí òun níbi ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí nínú àwọn kan tó ṣe pàtàkì ni ànábì ní ọ̀ràn yẹn ní ká nífẹ̀ẹ́ ànábì ní ọ̀ràn yẹn ní ká fún ẹlé alébí ní ìwọ̀ ńlá lórí lórí gbogbo àgbáńláyé kìí ṣe wọ̀ kékeré fújì eléyìí ìwà bú tó bá yẹ pé mùsùlùmí ló bá bú ànẹ́bí ẹ̀rí ìsìláàmù yẹn ti já ẹni tí yàn gbọ́dọ̀ bú ni ó ti kú onú islam ní kété tó bá bú ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ẹ wá rí tó bá yọ pé kèfèrí ni nígbù ìjọba islam wọ́n pa orú kèfèrí bẹ́ẹ̀ ni tó bá yẹ pé nínú ìjọba islam là ń ṣe orú mùsùlùmí tó bẹ́ẹ̀ lè bú àníbà muhammad sallallahu alaihi wasallam wọ́n pa mùsùlùmí náà ni eléyìí ìfẹnukonu àwọn onímọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ní wéètì ni arínú àwọn àfáà tó jáde wá lóòótọ́ àwọn tí wọ́n pẹ́ nìyí wọn ò ṣe é dá nítorí pé wọ́n dá a pa nítorí ìlú tá a wà ìjọba ló yẹ kó pa á. lẹ́yìn tí dẹ̀ ka ọ̀dọ̀ wọn kún ibi tíṣẹ́ rí àti gbàyè tó dẹ̀ ní bíjọba náà ṣe bá ṣẹ̀rí àbẹ̀ náà lò àmọ́ o wọn ò jàre kò dá bí wọ́n ṣe dá arábìnrin yìí pa lọ́wọ́ ara wọn àkọ́kọ́ nìyẹn kò dẹ̀ dá bí wọ́n ṣe dáná sun ẹ̀kejì nìyẹn ẹ̀kẹta ní pé ìṣerú nǹkan bẹ́ẹ̀ ìmọ̀ ń dà lúrú ni kí ọmọ dá àṣẹ pa lọ́wọ́ ara ẹni abọ́tàbà sọ ọ̀rọ̀ a lè sọ pé ara wa jẹ̀bi káwá sọ pé a ní sọ òdodo ọ̀rọ̀ a ní sọ reality àwa gírin náà fẹ́ dá wàhálà lẹ́nu níbẹ̀nu àfáànlẹ̀ yorùbá bíbá yìí tó yẹ kó ń sẹnu wátiwátí ń sọsọkúsọ nípa àṣẹlẹ̀ yìí débi pé ọwọ́ agbè e débi pé ń sọ pé ṣe bí bú àníbi sallallahu alaihi wasallam níṣojú àníbi Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ̀rọ̀ ṣebí ayal Qur'an ó ní wọ́n pè ní majunun gbogbo àwọn tí ń sọ yìí èsì ti wáyé wọn èsì bí àfàì torí pé àìmọye làwọn tí wọ́n bú ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ṣojú ànábì tí wọ́n dẹ̀ pa wọ́n sánígbà Muhammad sallallahu alaihi wasallam dẹ̀ fọwọ́ sí ìdẹ̀ ń bẹ nínú wọn fẹ́ẹ́gbẹ́ àdébà Muhammad sallallahu alayhi wa sallam ó pèpè fún un pé talẹ́ni tó pa á ẹ̀rí eléyìí ní ẹgbà wa tó pọ̀ ló gbé àwọn nǹkan yìí wá ẹjá lọ sínú sọ́ọ̀lì Bukhari sọ́ọ̀lì Muslim nínú àdísù Jabir bin Abdullah radiyallahu anhuma òní anna nabiyya sallallahu alayhi wa sallam qala àníbi sọ báyìí níbi ṣẹlẹ̀ Ka'b bin Ashraf ni ó gbọ́ ànábì ni ó ní mẹ́lì káàdì بن أشرف فإنه قد آذى الله ورسوله أني tàlẹ́ni tí ó pa káàbù fún mi se ọlọ́run ọba Allah o ṣe ní sùta ó dẹ̀ ṣe òjíṣẹ́ rẹ̀ ó ṣe wọ́n ní sùta ẹ̀rí Muhammad bùnú muslim bùnú muslima ẹ̀rí ọwọ́ aṣọ àtúlà ya Rasulullah ó ní ìrẹ́ ànẹ́bì ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run sọ fẹ́ kí n pa káàbù ashraf mi tó bá yẹ pé ìyún lọ bá ń sọ dé mà ànẹ́bì ní naam mo fẹ́ pọ̀ lọ́pàá ẹ̀rí wa pọ̀ bẹ́ẹ̀ jantirẹrẹ ta ní nínú islam níbẹ̀ nínú súnẹ́ni àbìdáhùn léyìí tí ọ̀kan nínú àwọn sọ̀hábà níbà Muhammad sallallahu alaihi wasallam ọfọ́ lójú ó wá ní ẹrú kan ní mọ̀ ń bú àníbà Muhammad sallallahu alaihi wasallam kódà ẹrú yìí bímọ méjì fún ẹrú yìí ó mọ̀ wọ́n bú àníbì ní mọ̀ wọ́n wọ́n nẹ̀ ìgbé mọ̀ bú àníbì mà kọ̀ gbọ́ bó ṣe dijọ́ kan nìyẹn bó ṣe pa nìyẹn ó wá jẹ́ yí ànẹ́bí pé nǹkan tó ṣe tó ń fi pánì àríbà Muhammad sallallahu alaihi wasallam ó wá ń sọ fún pé a inú òjé kó wá àwọn èèyàn kó wítínẹ́sì kú yẹn nígbà tó fi pa ànẹ́bí ò blame ẹ̀ kó ṣe pa náà ká máa gbé sí pé ẹ̀hẹ́n àwọn mùsùlùmí náà lè máa pẹ́ anybody tó bá sọ pé òun bọ́ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam no ó lálàyé táwọn onímọ̀ ṣe lórí ẹ̀ inú àlàyé tí wọ́n ṣe ní pé ẹrú lẹ́dí yìí àwọ̀lẹ́ sanian olówó rẹ̀ ẹlẹ́kejì ni pé olówó rẹ̀ òun ló dáṣẹ̀ rí àfọn olówó ẹrú ẹni tó lẹ́rú ló lẹ́rù òun ló ní ẹrú gẹ́gẹ́ ó lè ṣẹrú ẹ̀ bó ṣe wù ú so ẹrú ni ló fi treat ẹ̀ báyẹn but gbogbo wa lè ní àìṣẹrú náà ìlú tá a wà kéèsè ìlú Islam akọ́ṣẹ́ ara wa pé ẹni bá dẹ́rù rẹ̀ wò ẹ má foríjì àmẹ́ ẹgbẹ́ sí abẹ́ òfin èyí tá ń lò yẹn gangan ẹ jẹ́ kó mọ̀ ipò sàbúrú gbogbo ọ̀nà tẹ́ bá lè fi ẹ̀gẹ́sẹ̀ ẹ̀gẹ́sẹ̀ ìbàjẹ́ ni ẹ̀rí láàyò skàtàn à ní dákẹ́ lórí ẹ̀ akọ́ àlàkọ́dé mi ṣe tán à bá a bá ṣe lágbára mọ́ àmọ́ pé àwọn àfojúfò nò ẹlòmíì wọn bẹ nínú àwọn tí ń sọ̀rọ̀ yìí ẹ má yà kán wá kìí sáyà àwọn mú wa fún ọ ibi táyà bá wọ àwọn kọ àyà jáde ibi tádìsí bá wọ àwọn kọ àdìsí jáde àdìsí pọ̀ ju bá a ṣe ń sọ lọ yìí lọ lórí àwọn tó bú àníbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n lọ fún ẹ e. ìdájọ́ yìí màálùú ẹ sàádì Rasulullah sallallahu alaihi wasallam wa fi ba'da lẹ́yìn lójú ayé ànẹ́bí wọ́n mọ̀ dájọ́ yìí wọ́n dẹ̀ lò wọ́n implement ẹ̀ lẹ́yìn ikú ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wọ́n implement ẹ̀ wọ́n lò ó hátà tó fi dérí àwọn àyímọ̀tàlá àrùbà gbogbo àwọn àfáwata ní ìjìmọ̀wù bẹ́ẹ̀ kìí ṣèyàn kékeré ṣèyàn méjì ló ṣe hìkáyà ìjìmọ́ wùlùwùlàmá àlàkọ́tìlì sábì rọ́sọ́lù sallallahu alaihi wasallam wípé ẹni yòówù tó bá bú ànábì pípa ni ẹpá ibnu Taymiyyah rahimahullahu ta'ala ọkọ̀ tí ra kan wọ́n ń pè ní asọ́rìmùlì mọ́sùlùl ala shatimi rọ́sùl sallallahu alaihi wasallam wípé ìgbà tó mú hán lórí ẹni bá bú ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ti wà mọ́kàn ni wọ́n ń àtẹ́kàn ẹ mọ̀ pọ́n lé ni ó dẹ̀ lè pọ́n lé pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ fast food worst mood dákẹ́ ẹnu ẹ gbẹnu ẹ dákẹ́ títù bá yí nǹkan tí ìtẹ̀ sí rí àwọn kẹfẹ́rí ó kò gbọ́dọ̀ gbé jáde bá níbi tí wàá ṣe rí nìyẹn tí ò bá fẹ́ dá wàhálà lẹ̀ àwọn àfáà tí wọ́n polongo wípé kò lórí ẹni bá ti bú àníbi ẹ lọ pa àyà tó ti sọ pé kátẹ̀ lánàbí àyà tó sọ pé gbogbo tánibí amú akó ẹ tẹ̀lé òun ẹ mú ọmọ àtàkùn rọ̀súlù fàkùdúhù ọmọ nàákùn ánìwò fàǹtọ́hù nítànibí bá mú wá fún yín òun ẹ gbámú nítorí bá ti kọ̀ fún yín ẹja ọkọ̀ ńbẹ àtàwọn àyà míì tó ti fà wálé ànẹ́bì lọ́wọ́ òun ló ń tọ́ka lórí gbọ̀n kan yìí torí pé àdìsí ń bẹ lórí rẹ̀ bám ìjìmá torí pé ó ní àwọn àdìlẹ́tùmọ̀ tábàkà àléhà wà àdìlẹ́tùmọ̀ tẹ́lifù fi hà àwọn àdílà kan bẹ àwọn mọ̀sọ́dìrù ìsìláàmì ẹ́ ta ní ibi tá ti mọ́ lọ yọ ẹ̀rí a kàn mú kùránì àti sàkọ́kọ́ ẹnu kò lórí ẹ̀ pípa lè lò àdíìs ẹnu kò lórí ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ a lè lò ìjìmá ẹnu kò lórí ẹ̀ pípa lè lò hátà bádùn usul ẹ bádùn usul yìí àwọn apá kan àwọn àfọ oníwùsùn wọ́n ní àlìjìmọ́ akọ̀wá min al-kitabi wa sunnah tẹ́ bá ti rí ìjìmọ́ à ó ní powerful ju kẹ kóòtù ayé àkùrárì kẹ kóòtù àhàdésì lọ nítorí ó fi yí ọ ọmọ ìdí ni ńlá táwọn ọ̀gbẹ́ mú wa kí nìdí ni pé ayà lè sọ̀rọ̀ ńjọ́ mi kí mọ́ fún àwọn àfọ́ ọgbọ̀ tún kó gbòsì lọ àdìsí lè sọ̀rọ̀ ńjọ́ mi kẹnu ọmọ sọ̀kan lórí ìtumọ̀ ẹ̀ bóyá àṣẹ ni bóyá kìí ṣàṣẹ wọ́n lè fojú ọ̀tọ̀ọ̀tọ̀ wò ó àmọ́ tá a bá ní ìjìmá òun ni pé ẹrú ti kò tó ìjìmá wù bẹ pé tí mùsùlùmí bá bú ànábì ẹ̀pa kódà ìmọ̀ Muhammad rahimahullah ta'ala àwọn lọ sí pé ẹ àti mọ́mù Malik wọ́n ní kódà ẹ̀ nídìí kẹ́ ẹ sọ pé kó túbá ẹ mọ̀ wà kó túbá ẹ pa straight ẹ̀rí wọ́n tún lọ síbi pé gbúrú ẹni bẹ́ẹ̀ bá túbá ẹ̀ ó gbé kan kú òfin kò gbé kan kú òfin ó gbé ìjẹ́ kó kú sí kèfèrí ó gbé kú òfin à ní pé ń kèfèrí nítorí pé ó bọ́ àníbà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ tútú bá kú mẹ́ àmọ́ kò gbé kú òfin pé tẹ̀ pa ẹ lò dájọ́ yẹn turupẹ́ni tó lè sọ pé tẹ́ mọ́ pa kò sí láyé mọ́ òun àníbà Muhammad sallallahu alaihi wasallam ìdájọ́ tó lé ní gbogbo ẹ̀sìn wánú tí a bá sọ pé ẹ̀rí rúkúnlẹ̀ àrkánù islam khamsa ṣàdátà láìláwọ́lá wà ṣàdátà ní muhammad rasulullah ìjẹ́rìí pé kò sí olùjọ́sìn fún lódodo àtàlá òun ni orígun àkọ́kọ́ abala orígun àkọ́kọ́ yìí náà ni pé ìjẹ́rìí pé dájọ́jà níbà muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ibẹ̀ yẹn ti wó tá a bá fọwọ́ yẹpẹrẹ mú bóyá èèyàn lọ bú ànábì gbogbo ẹ̀ṣẹ̀ ti dàrú ó ti di kèfèrí tí ò bá túbá tí wọ́n fi pa mẹ́ta òkú ti la murtadani wọ́n pa sí pé ó ti kú ònú islam fọwọ́ sáàfẹ́ tó bá túbá tó ó sin sí àwùjọ mùsùlùmí àmọ́ túbá yìí ò yọ kí wọ́n pa kúrò. tí kèfèrí òun lẹ́nu òkò lórí ẹ̀ ìpè tó bá tú bá ń kọ́ tó bá ní àá òun sọ́rí o ẹnu òkò lórí ẹ̀ ìbẹ́nu àwọn onímọ̀ tó pé ó ti jìyà fún pọ́pá ẹ̀pá náà nì níbi tí ìdájọ́ yìí tóbi dé ló mú ìgbòtí ní àwọn ẹmọ ọlọ́ta àlàmújẹ́láàdí ńláńlá ló ṣe lórí ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ wọ́n dẹ̀ pọ̀ àwọn onímọ̀ tó ti síwájú wọn kó wá pẹ̀lú ayẹ́lùkúránì pẹ̀lú hadith ẹni bá lọ fẹnu àtẹ kan níbi Muhammad sallallahu alaihi wasallam kò lè lọ fún ilé so òun ni pé ẹni yòówù tó bá jẹ́ kèfèrí n tó súnmọ́ jù lọ́nà ni pé tó bá túbà ìfilẹ̀ torí pé àníbi sọ pé al-Islam hadi ma qabla tí ẹ bá ti gbà Islam gbogbo wọ́nrẹ̀wọ̀nrẹ̀ ọ̀ràn tó ti dá síwájú ọlọ́wọ́ parẹ́ fún so àwọn àfá apákan àfá sọpọ̀ wọ abẹ́hùn àwọn kan láwọn òrí kó wọ ọrùn wọ́n pààyàn nì tó bó ṣe tó nìyẹn kámú òfin ìkan tó fi ti wá gbé wá nì tó àyàn bá sì í lò àwà bá rí lọ́tọ̀ àwọn tó sì í tí wọ́n lọ pẹ́ nìyí wọ́n tó dáná sun nítorí pé bó alẹ́ sallallahu alaihi wasallam wọ́n sì í lò ní kí sọ́wọ́ wọn lọ́wọ́ ṣe bá falẹ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ tí gọ́ọ̀mẹ̀ntì bá takú àti ṣe gọ́ọ̀mẹ̀ntì ó pàdé ọlọ́run ọba rẹ̀ lédi bí tó yẹ ká wà ní abẹ́lọ́ba Allah kó bá a tún àwùjọ wa ṣe islam náà kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala méje kí islam yóò yẹ kó bò kó rúlu nàìjíríà yìí àdẹ̀bẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala gbogbo tó ti wọ́ inú àlámọ̀rí islam àtàwọn mùsùlùmí ẹ̀rí inú àlámọ̀rí àwa mùsùlùmí ní nàìjíríà ìkọlọ́kọ̀ kọba àtúnṣe inú àlámọ̀rí ìlú ìkọlọ́kọ̀ kọba àtúnṣe àlámọ̀rí islam ọ̀wọ́ kò dẹ̀ ní wọ láíláí àbẹ̀lọ́ òun náà ló lè tún ayé ṣe àbẹ̀lọ́bà lásán àtàrà kó bá wa fi tó ìlú wa iṣẹ́ kó lọ àwọn náà ní sáàbì dáadáa mẹ́ Allahumma salli ala Muhammad wa ala Muhammad كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه يجمعين أما بعد أدعوك فون الله سبحانه وتعالى ألم بلوب الله سبحانه وتعالى قلوب أقوجو جاري كل إشلي نسبة بداداني قلوب مجو جي سبب بيابرو فون إسلام وتعالى مسلمين nínú àwọn kan tí ó yẹ ká tẹ́rí gbogbo àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ pé à ah, tí ẹ bá bú ànábì o lè lọ fún ilé kí lè ewu tí ń bẹnú ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún tẹ́rí ewu tí ń bẹ ń bẹ pọ̀ àkọ́kọ́ ewu tí ń bẹ ni pé yóò mú èṣù tó kó sínú àwọn èèyàn míì láti lè máa ṣe orun tí dèbóra ṣe yẹn wàhálà òdẹ ní yẹ kò ní yẹ kò ní bò tí ọbọ wà láàrin àwa mùsùlùmí àtàwọn kèfèrí ẹlòmíì ń bẹ lẹ́nu rẹ̀ àmọ́ tí ń wò pé a ojú wo làwọn mùsùlùmí ó fi wò mí káfọ̀ wa sọ èébú ànẹ́bì kó wa sọ di gbàǹjo kó wa sọ di bí àwọn èèyàn yòókù ṣe wà láàbàdàn kí ni di ànẹ́bì yìí ṣẹgbẹ́ ní bọ̀dì nù wa ànẹ́bì sallallahu alaihi wasallam kìí ṣe bí ọ̀kan kan nínú gbogbo wa ẹ̀rí Abubakar Siddiq radiyallahu anhu ẹnìkan ẹnì ànẹ́bì Abubakar lè mẹ́nìkan sáà kí ló dé tó ṣe báyìí kankan ó fa Abubakar lẹ́sì ẹnìkan bẹ lọ́dọ̀ Abubakar Siddiq ọ̀dọ́ láàrín ó ní ṣé kí n dẹ ọrùn ẹ̀ kalẹ̀ ah, Abubakar ìnáwó ah, ah. kò sí irú ìyẹn fẹ́ nìkan àfàníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ rí i pé bíi kí Umar bin Khattab sọ pé kò sọ̀rọ̀ ẹnìkan kalẹ̀ sẹ́gbà bá fi ànábì ọ̀sán yóò fún ní kọ́ṣàn gbogbo àwọn tí ànábì dẹ̀ fún ní kọ́ṣàn yẹn ó nídìí ìdí yẹn ti lọ bí àwọn mùnàfikún lójú ayé àníbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé kí ló dé tó máa pa àwọn mùnàfikì ó ní sẹ́fẹ́ sọ pé ẹfẹ́ kí wọ́n máa sọ pé àníbí ń pa àwọn ọmọlẹ́yìn ẹni sallallahu alaihi wasallam ìdí pàtàkì nìyẹn àbí ìyẹ́kùnmọ́ tó bá àmọ́ kò pa wọn ẹtú já lọ sí maka bóyá àwọn tí wọ́n ṣe fún àníbíà Muhammad sallallahu alaihi wasallam ní maka gbígbé kí wọ́n fún lọ́rùn àníbí ó jà wọn lógun tẹ́lẹ̀ aslan alakufurihim aṣẹ́dùmí sẹ́dìhì sallallahu alaihi wasallam ibi ẹbọ tí wọ́n wà àníbí ó jà wọn lógun lórí ẹ̀ èyí tó tún lé ju ebúrún gan lọ ọkà ọ̀rọ̀ báyìí gbogbo tí wọ́n ṣe fún ọkà ọ̀rọ̀ ni ẹnìkan ò ní mọ́ mú àyà àbẹ̀ yẹn wá kó mọ́ fi tako èyí tó wáyé lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ sígbà yẹn àwọn ìgbà táwọn níbi nífàn lẹ́ẹ̀kan náà tágbára ti tẹ̀ lọ́wọ́ ẹnìkan ò ṣerú ẹ̀kọ́ lọ ìyẹn náà láfi rọ gbogbo àwọn mùsùlùmí tá a bá fẹ́ sọ̀rọ̀ lórí abala abẹ̀ yẹn mọ́ wòye pé káwọn èèyàn mọ̀ rí ọlá láṣẹ jù òfin wá ní gbé ìdájọ́ tó yẹ kalẹ̀ níjọba ti lọ fẹnu àtẹ tó ti mú ọ̀rọ̀ yẹn ní yẹpẹrẹ tó náà bá bọ́ ànẹ́bí tójú rẹ̀ bá pọ́n yóò mọ̀ sọ pé ṣebọ́ káyà ń jò ní ipa àwọn kèfèrí kan náà bu kèfèrí lòun náà náà. so yóò dá wàhálà tó pọ̀ lẹ̀ yóò dẹ̀ change ìdájọ́ ìdájọ́ tí Islam mú wá tí gbogbo ẹnu àwọn onímọ̀ olùsíwájú ti kò yóò change ẹ̀ àwọn díẹ̀ kí wọ́n sọ wípé orú nǹkan yìí ẹ́ á kàn jẹ nìyẹn yà ni instantly ni wọ́n fún ẹ létí àwọn onímọ̀jọ yé wa pé kò dé affect kí ni o kò affect pé ìjìmọ̀ táwọn onímọ̀ ti ní síwájú yẹn ìkẹ́ táwọn náà mú wá náà ni pé ṣe bá níbi ìsàmójúkò fáwọn kan tí wọ́n bu àìsàmójúkò yẹn wọ́n dẹ̀ fún ẹ létí lérí ẹ pé bí àwọn mùnà fèsì àbí ìta níbi mú wá lé rízìnì àwọn kèfèrí mọ́kà a nílò fi ẹ̀kan ìjà wọn lógun tẹ́lẹ̀ torí bá ọwọ́ rẹ̀ tí tẹ̀kúdà agbára tí dé but ẹ lọ wo àwọn ìtagbára ti wà báwọn tó lágbára àti ṣe nǹkan yẹn a níbi tú wọn lẹ̀ èyí tó ṣe à níbi fi ẹ̀ kò dẹ̀ kọ̀ndẹ́mù tó ṣe yẹn lé lọ́wọ́ ìyẹn ló fà láwọn onímọ̀ náà fi gùn lórí nǹkan yìí eléyìí ó ṣe pàtàkì gan ká mú dání ká dẹ̀ sọ́ra nínú àwọn nǹkan táwa kọ́nú ìṣẹ̀lẹ̀ yìí báwọn kan ṣe tọ́ka síbẹ̀ àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tí ó bá dá violence rògbòdìyàn tí ó dá kalẹ̀ ní àwùjọ ká máa kọ́ṣẹ́ àwọn ọmọ wa lérí ẹ̀ ọmọ mi láyà ẹ kọ̀kọ̀rọ̀ kan láti lè wí kọ̀kọ̀ kankan láti lè sọ ẹ máa kọ́ṣẹ́ orú ọmọ bẹ́ẹ̀ mọ́ dáná ló dá àwùjọ rú omi àwùjọ ó dáa kó tòrò ni kò dáa kó rú ó rú ọmọ yìí tó bá yẹ kó bá kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa nílé kó lè jáde sáwùjọ táwọn èèyàn dẹ̀ ń kọ́ṣẹ́ rẹ̀ pé tó ń wí lágbára o èdè haúsá ní fi ń sọ ní tó ń wí lágbára o mọ́ wí mọ́ ó tún kọ̀ntínú ní tí ó ní ọmọ wí mọ́ tó tún wí títí táwọn kan fi dìde sí pé ah èsù tó wọ inú rẹ̀ yìí nígbà tó bá kú yóò jáde so òun ni pé àwọn ọmọ wa táwọn náà dẹ̀ kẹ́kọ̀ọ́ ìsáhùn gan pọ̀ fún wa láti mọ bú òsà wọn torí pé tó bá bú òsà wọn ní ìtàwọn ń sìn nìyẹn ó di pé kí wọ́n mẹ́nu bọ́ ọlọ́run tí wọ́n náà ń sìn lẹ́bi sọ yẹ kí wọ́n sọ fáwọn fi ń wọn ni kí ó dẹ̀ jọra wọn so ẹ̀kọ́ yìí ẹ jẹ́ ká mú dání àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala ibi tí islam tágbọ́ islam dé lọ́dọ̀ wa lé ní kọ́lọ́bà kójọ jáde kó tún tó tẹ̀síwájú kójọ jù báyìí lọ torí pé àwọn ìdájọ́ nǹkan kéékèèké tó yẹ kọ́mọ primary level mọ̀ ẹ wà rí àáfàá tí ń pèrè láàfàá kúdẹ̀ mọ̀ kankan ó dẹ̀ kágbádá sọ́rùn ó dẹ̀ ń pè ní ṣéwù ó dẹ̀ sọ̀sọ̀kúsọ̀ alẹ́lómi tẹ́mọ̀ fojú ojú mímọ̀ wò pa pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n náà ṣe tí orun funfun fi dé báyìí wọ́n yẹ kó mọ̀ wí ìrúkú wí ẹlòmí ọdẹ mọ̀ wí tabataba nígbà táfà bá ń sọ pé ẹ pásítọ̀ ń bẹ nínú àwọn tí ń sponsor program program rẹ̀ adá pásítọ̀ à sponsor ẹ̀ àbí pásítọ̀ a máa sponsor program gidi tọmọ ìpá mùsùlùmí ó jèrè ẹ̀ tọmọ ìpé kèfèrí tó bá gbọ́ gan-an ó lè confuse kò lè sọ́ṣẹ́ ó sì mọ̀ pé rádaràdá tó ń pèpè sí náà nìyẹn kàkà kó kó pèpè sínú ìsìlámù yẹn ó sì mọ̀ pèpè wá sọ́dọ̀ àwọn ni irú àwọn àfáà tó mọ̀ pé ẹlẹ́sìn kejì àwọn ẹ̀sìn kejì wo ìnà dínà ìjọba ìlú Islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba Islam ni so ẹni yóò tó bá wá wá nǹkan mí sí Islam ọmọ yẹn fẹ́ gbé yọkọ̀ ní Islam dínà fọlá yóò kú bára mi ni ọlọ́run lóhùn ò Islam wọ́n wọ́n fi láàkúrọ́ ti mìíràn kan sí rí ẹni ẹni òdì tó bá gbẹ́sìn ní ìdíwájú ọlọ́ba yàtọ̀ fún islam ẹni òfò ni ó jẹ́ ẹ̀wọ̀n àjọ ọlọ́run àbí ọlọ́ba lásán àtàrà islam afọlọ́mọjọ bàjẹ́ o gbogbo tó fi bàjẹ́ ní ọ̀rọ̀ sọnù sẹ́ǹsì ọlọ́mọjọ adébẹ̀ láíláí ẹni bá ti débẹ̀ nínú wa kọlọ́ba kọjọ kó foríjì wa kọlọ́ba kó jẹ́ ká padà sí ìtì ọlọ́ba lásán àtàrà yọnu sí أشهد أن محمدا